ṣe nǹkan kan ní ìsìn gbogbo wa ló kí tó ṣe ẹ fún wọn ní àtọwọ́ ilẹ̀ dáadáa bá mi stage play la ṣe yìí opportunity ló ń jẹ́ fún mi gbogbo fojú kàn yín fún ìgbà àkọ́kọ́ ẹ ìkọ́kọ́ kí yín lọ́sàn. orí ọ̀fẹ́ ló jẹ́ fún mi pé pàdé wọn fún ìgbà àkọ́kọ́ àwọn bó ṣe wá pàdé wọn fún ìgbà àkọ́kọ́ yìí èmi àti bàbá jọ fẹ́ ṣe fíìmù papọ̀ léṣe láàárín ìṣẹ́jú méjì bá mi script yín ni sà mo fẹ́ ṣoògùn owó ìyàyẹ ń bá mi fẹ́ra sà mo wá fẹ́ wá sí iwájú yín gẹ́gẹ́ bí ọmọ tí ò tí ì mọ nǹkan kan tó fẹ́ ṣoògùn owó ó wá fẹ́ wá síwájú yín ẹ̀ wá gbà mí ní ìmọ̀ràn ẹ̀ wọ́n fẹ́ wo bàbá dáadáa ẹ ẹ wọ́n gbà mí ní ìmọ̀ràn wípé ọmọ mi o má ṣoògùn owó o ẹ wá gba gbogbo àwọn ọ̀dọ́ tó wà ń bí náà ẹ wàá ṣe bẹ́ẹ̀ ẹ gbà wọ́n ní ìmọ̀ràn a ti fẹ́ bẹ̀rẹ̀ sà. ẹ jókòó sà. <sighs> bàbá ẹ káàsó sà yes sir. ṣé o sì ń kan. ìyá yìí pọ̀ ìyá yìí gbọ́ ìyá yìí bá mi fínra sà tẹ́ ẹ bá wọn gbára mi láti ronú dé ìsàlẹ̀ ẹ̀rí pé ìyá yìí bá mi fínra gan ni sà mo ti ta gbogbo nǹkan tí mo ní gbogbo ẹ̀ pátápátá mo ti tà kò sí nǹkan kan fún mi mọ́ kò sí nǹkan kan wọ́n lé mi kúrò níbi iṣẹ́ wọ́n lé mi kúrò ní ilé mo wá wò pé kí lọ́nà àbáyọ mo wá rí wípé àbí kí n ṣògùn owó bàbá mo fẹ́ ṣògùn fẹ́ ṣẹ́ṣó hmm. fẹ́ ṣẹ́ṣó àwọn àgbàlagbà sọ wípé àìkánjú tu olóòrán igba rẹ̀ ọ̀tọ́ bẹ́ẹ̀ ṣe ìjà wo ló délé ayé náà tó fẹ́ ṣoògùn owó má rora rẹ pin tó bá ti ṣoògùn owó bí ẹni fẹ́ gẹ̀mí ara rẹ̀ kúrú ni hmm. torí èṣù ò ní ṣe oore fúnni kọ́mọ́ gbà padà. Hmm àti pé ṣé o níyà. mo ì níyà. o ní bàbá. bàbá ni mi ì ní mọ́. o ti níyà. mo níyà. ṣé o ti fi lọ̀yà rẹ wò. ah wọn ò ní gbà á. ṣé èmi ló wá rò pé yọ gbà nígbà tẹ́mi náà bímọ ẹ̀yin náà ní gbà báyìí. ẹ̀yin ò ní gbà. ẹ ṣe bí gbogbo àwọn tó ti ṣe Túndé ó ṣe Káyọ̀dé wọ́n ṣe ìgbà tí gbogbo wa ṣe àwọn ọ̀rọ̀ tó sọ fún gbọ́dọ̀ yín náà ti wá ṣe. wọn kì í sọ̀dọ̀ mi o kí tí mo kàn lè gbà ọ́ nímọ̀ràn ni pé képe ẹlẹ́dàá rẹ hmm. kó o di orí rẹ mú kó gbé ọjà hmm. náà wọ́n ní hmm. orí ní gbé ní àdó gbé ní dífáfọ́ba lọ́yọ̀ọ́ tó forí ara rẹ̀ lẹ́ẹ̀tì kú ọ̀dí àdúró nígbà tó rí gbé ní olóṣàwà kó mọ̀mọ́ sóòsà ti dáàdì gbèlẹ́ ìhórí ẹni orí hmm. pẹ̀lẹ́ o àtètè níra àtètè gbé ní kùfóòsà hmm. bí mo bá lówó láyé ṣe bórí ni n ó rò fún bí mo láya láyé orí ni n rò fún orí mi ìwọ ni tí mo bá bímọ sílé ayé orí ni ó rò fún orí mi ìwọ ni ire gbogbo tí n bá ní láyé orí ni ó rò fún bá orí rẹ sọ̀rọ̀ wọ́n gé ẹ̀mí ara rẹ kúrú ire o. ẹ fún bàbá ní àtàwọn yẹn dáadáa ẹ pa àtàwọn yẹn dáadáa. sì fẹ́ sẹlẹbírẹ̀tì wọn lójú ẹ̀mí wọn ẹ pa àtẹ́wọ́ yẹn dáadáa fún wọn. ọgbọ́n rẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ọgbọ́n rẹ̀ ẹ fún bàbá látẹ̀wọ́ lẹ́ẹ̀kan sí bí wọ́n ṣe ń sọ ọ̀rọ̀ ìkíni káàbọ̀ fún gbogbo àwọn ènìyàn ẹ tó bá wa kí àwọn aláàdísà.